وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا أقف الله وبقي يتداوى يكون نني أندى موربوا وبقي أنت يجي جموا nírọ̀rùn fún wa ọba tó yẹ pé ní òun náà lọ́dọ̀dọ́ sì fún gbogbo èèyàn àtàlùjẹ̀nu pátápátá tí ẹ bá tó sì fún nǹkan ní ìdẹ́yìn ẹ̀ yóò di ẹni àná lọ́dọ̀ ọlọ́wọ́ bá adá ọpẹ́ fún lórí àwọn orin tó ti fún wa lọ́dọ̀kan òjò kan ọlọ́run ní ìlànà wà ní ìta ó dùn lè mẹ́ta láàbọ̀ tó hà ẹbá ní kẹ́ máa ta orí ọlọ́run lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ẹ̀ ní wọ́n yẹ̀ fún abẹ́rẹ́ máa sọ ọ́nà wọn tààlà tó sàlékún orí wa kó sàlékún ìdódébí ẹnì kọ̀ọ̀kan wa lórí Islam ìfẹ́ ọlọ́run la àti orí tí ò ní pẹ́ kó máa bá nílùú wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí ó bá àwọn sọ̀hábà rẹ̀ bákan náà àti gbogbo ẹni tó bá ní ìlànà wọn ọlọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an al-Karim Suratul Ma'idah kàbí àyà thirty five ọlọ́ni yá ayé àná ọgbẹ́ ẹni ẹ̀yẹ yá ayé alladhina amanu ọgbẹ́ ẹni olùgbàgbọ́ òdodo tọ́lọ́ba ti pè wá báyìí gẹ́gẹ́ Abdullahi bin Mas'ud. nínú ọ̀hábà àgbà lọ́dí aláàánú kọ́lọ́kọ́ bá tẹ́ gbogbo wọn tí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé tọ́lọ́run yá ayé alẹ́bí náà àmànà tọ́lọ́run bá pẹ̀lú sókè báyìí oníkan tẹ́tí ẹ sílẹ̀ ìmọ̀ gbẹ́jẹ́ pé tẹ̀lé ní pa wá pé ká mọ̀ báyìí àbí tẹ̀lé ní ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ ọlọ́ni ìsákùnmọ́ ha ẹ̀páyà ọlọ́wọ́ ọba o torí pé ìpáyà ọlọ́wọ́ ọba nǹkan tó tóbi ni òun ni agbára àwa mùsùlùmí fáàlì ìṣe ń tọ́nà ọba sùnánà àtà àlá tó fẹ́ ká sí bákan náà fáàlì jìnnà sí ìtọ́nà òfẹ́ ká sí ọlọ́mọ mi pa aládé lọ́pọ̀lọpọ̀ ayé nínú Al-Qur'an pèsèkù lọ́ha ẹ̀páyà ọlọ́run ìpáyà ọlọ́run báyìí kò síbi tí àìsí gbogbo ayé ló gbọdọ̀ wà pẹ̀lú wa kìdí pápáyà ọlọ́run bá níkọ̀kọ̀ fáwa nípáyà rẹ̀ gbangba àti tó ti ẹ̀pọ̀ jù táwọn èèyàn ń ṣe ní kéékán láwọn páyà ọlọ́run ní gbangba ṣùgbọ́n tó bá dé kọ̀kọ̀ tán wọ́n mọ̀ ìyàpọ̀ ọlọ́run gbogbo àyè láti gbọdọ̀ páyọ̀ ọlọ́run gbogbo èèyàn náà sì ni agbọ́dọ̀ máa ṣe wá sí páyọ̀ ọlọ́run bá fún tọ́lùkọ́ ọlọ́ba sọ́nà àtàlà ń dájú ọ̀tà lẹ́nu ilẹ̀ pé yá yá lẹ́nu ìfáṣẹ̀ máa ìyá lẹ́nu páyọ̀ ọlọ́run gba tọ́lọ́ ń pèlè ifá lẹ́nu ìtẹ́ẹ̀kọ́ náà ní olórí gbogbo olùpáyọ̀ ọlọ́run ọ̀rí pé èmi àti wọn náà àbẹ́ni tó mọ̀ pé ní ke fáyọ̀ ọlọ́run àìkùmọ̀kùn ní gbogbo omi tó bá wá ọlọ́wọ́ pàánà wàtàálá tí wọ́n pa aláfẹ́nà ayà yìí pé ẹ fáyọ̀ ọlọ́run wà mùtẹ́kù ilé ìdílé wà ẹwà nǹkan tí ó jẹ ní tí ó sùn tí ó jẹ́ kẹ́ ẹ̀rọ́dọ̀ ọlọ́run dé tó jẹ́ kí ìgbàdúrà ṣẹlẹ̀ fún tó yẹ kí ọlọ́run yọ́nú sí ní ẹ̀wà. ọ̀já ìlú fi tẹ̀lé ilẹ̀ kẹwàá jagun síbi ọba kúrò tó yin àwọn ẹni rí tó fi yan ẹni pé wàjá àdúdú fi tẹ̀lé ìlà wàjá àdù fi tẹ̀lé ìlà ìdí àbúwá nìyí mọ̀ àǹkóṣẹ̀ṣẹ̀ àwọn ẹni rí wọ́n jagun lójú ọ̀nà tọ́lọ́ bí àbúwá nìyí pẹ̀lú àwọn dúkìá tí wọ́n ní àáfi dúkìá jagun lójú ọ̀nà tọ́lọ́ ẹ̀rùpá yorùbá náà tó bá fẹ́ sọ pé yẹn ṣe dáadáa ni ó náwó nára bẹ́ẹ̀ là á ṣe nà nínú ẹ̀sìn ká náwó ká nára àti ká ná méjèèjì pọ̀. àwọn àtẹ́mẹ́ta náà pa wá nínú ayà yọ́nà wá parí ẹ̀pẹ́ nílò alákùnrin tó fi fóònù tẹ́lẹ̀ bá yege wájú ọlọ́run tẹ́lẹ̀ bá la ẹgbẹ́ àrùn tẹ́tẹ́

tí ó mú yín tọ́jọ́ tí ó mú yín túmọ́ lọ́wọ́ àwọn àbáwọn ní nígbà tí wọ́n ṣàlàyé kí ni ń jẹ́ akasọ̀ àwọn tẹ̀síì lòkùn kẹfí àtàwọn àbá mi wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ní àlàáfàdì sọ̀rẹ̀ òun náà ní sẹ́ẹ̀rì iṣẹ́ eré wa ní akasọ̀ wa tí ó mú atúmọ́ lọ́wọ́ láti rí ọmọ ọlọ́wọ́ iṣẹ́ eré wo tí èrò ní àtẹ̀wò àtàwẹ̀ àtàdọ́ àtìṣe àti ìṣe dáadáa gbogbo ohun tá a bá ti mọ̀ ní kẹ́ẹ̀rẹ́ òun la kà sọ wa dọ́dọ̀ wa ṣùgbọ́n àwọn àwọn ìṣe ń múra rẹ bá lọ ẹgbẹ́ kan òun la tí ó fẹ́ tẹ̀fẹ́ ìyẹn ni pé kọ́ bá ti rùn lọ bá wà kan àbábẹ́ kan gbogbo ìjọ kẹrin ò lọ́dọ̀ ọlọ́ torí pé tó gbà nǹkan lọ́dọ̀ ọlọ́ báwọn ti túre fún amílẹ̀ ìmọ̀ràn èèyàn lẹ́rú fẹ́ àwọn ẹni lágbájá ṣé fi sí láti ìlàlà kù ni òun ni míìsì ní ti fi dọ́dọ̀ ọlọ́ yẹn pé tí ò bá ṣe ẹni يطلب عن القرآن الكريم إن وإذا سألك عبادي عني إلى الذي táwọn èèyàn bá wá bí àwọn ẹrù mi tó bá bí ẹ pa àmì tẹ́ta lọ́lọ́wọ́ bá bó lọ́wọ́ bá ti jẹ́ ọlọ́ni kó sọ pé fa ìpínlẹ̀ kọ̀rí mùsùlùmí òjì ìbùdá àwọ̀tàdá ìlàdà àárín gbogbo ẹnikẹ́ni tó bá pè mí nínú wọn

kẹjura wọn lẹ̀ fọ́lọ́wọ́ ọba kẹ́ni tọ́lọ́rọ̀ àwọn máa dé kẹ́sìn lọ́rùn nìkan kẹ́mọ́ dàǹkan mí ma ọlọ́ni láti lè sọ fún apẹ́ kó ní ní òmírí tó àgbódà ọ̀wọ́ rábó ìsọ̀là òde tọ́lọ̀ ń parí láti ní kí ní tẹ̀sí fọ́lọ́rùn nìkan wa òmírí tó lè án fáyé ẹsẹ̀jì ìbú ní kẹyà jẹ́ pé tèmi náà ọlọ́pẹ̀ wá pẹ́ ẹsẹ̀ báyìí ní ẹbí ìta kàfúrá ní ara ìpé ẹpáyọ ọlọ́run kára ní ẹpáyọ ọlọ́run ọlọ́wọ́ pánú ọba lá oníkárẹ́tì ọlọ́run kárẹ́rẹ́tì rẹ̀ oníkárẹ́rún tó bá ti kò sírun káwọn náà ṣe lásìkò rẹ̀ oníkájìnà sí ìná kájìnà sí irọ́

òun náà ọkùn òun náà lẹ́nu tí ó páyẹ̀ ní ọba èèyàn ló ti ní sí àwọn akatọ̀ sọ́dọ̀ ọba yìí tó ṣe pàtàkì tẹ́ ká gbọ́yé ni lórí bá àbá gbọ́yé àmọ́ nǹkan ní sọ́dọ̀ tààlà tí ò fẹ́ ìtumọ̀ akatọ̀ yìí pé ká ní nǹkan bá ló ti lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti

ẹlòmí ò lọlé ń tẹ́lẹ̀ tó bóyá kéde ní gan ni náà là ń fi síwájú lọ́dọ̀ ọlọ́run tọpọ́tà wọlé alálẹ̀ ẹ̀lẹ̀ yìí alálẹ̀ ẹ̀lẹ̀ yìí tí yìí ẹ̀tọ́ tẹ ilẹ̀ ẹbí tí fi ń tọrọ mẹ́lẹ̀ bọ̀ ni wọ́n wọ́n sì wọ́n síwájú pé wọlá ni wọ́n pé gbogbo

bọ̀bá ti sọ pé iná ò tọ́ ọ̀tọ́ láàárọ̀ àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n ṣe é nítorí wọ́n sọ fún ẹ náà ẹ̀ nífẹ̀ẹ́ ànẹ́bí ni tálẹ́bí ò tó takàrọ̀ síwájú ọlọ́run ní wọ́n àtàrà wọn kan tán lo ṣéwù lágbájá tán lo ẹ̀rí fọ́lẹ̀ lómi lè fi bẹ̀rẹ̀ akọrin ní ó dàpọ̀jú ẹ tán pé yìí sábà ní wà lẹ́nu kọ́lọ́ wọn olólọ́lájú ló lápẹ́lẹ́ ní gbogbo àwọn ẹ̀dá ṣùgbọ́n sáárì inú ẹ̀ rí pé fẹ́ tọrọ nǹkan ká lọ pé mọ́tà wọlé ànẹ́bì ọmọ mọ́tà ṣẹlẹ̀ fún mi táwa pé ìyẹn láti mọ̀ sí ànẹ́bì rárá torí báwọn ẹni ìṣíwájú wa wọn ò lóru kò sí inú wọn ti dé àná ànẹ́bì ni ọ̀rẹ́ ànẹ́bì ni àná ànẹ́bì ni ṣe ẹjọ́ kan

sábẹ́ fún àwọn láàmẹ́bí ọlọ́run wọ́n sá ìgbàdúrà mi bóò ní sòkú ọ̀run ó ti wá tọ́ bóò ní ọlábẹ́lẹ̀ yóò ti wá tọ́ bóò ní sí sẹ́kù ló ti wá tọ́ àbí ọ̀tọ́ mọ̀ pé ó kọ àwọn èèyàn kan sí àwọn ní ẹ̀rí tó bá ti tì wọ́n sí àwọn náà sì máa tẹ̀ ẹ́ pé tó bá ti dá wọn síwájú gbogbo ọ̀rọ̀ ló mọ̀ lójútu gbogbo eléyìí nǹkan tí ò bá mu nínú ẹ̀sìn ni àyíká ìfi sàkàtọ̀ ni gbogbo wa àtọ̀ báyìí làwọn àbá àkójọ

àwọn tó ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ bá ìjọ ní ti ọlọ́ni àlẹ́bí náà àwọn tó ń pè ẹ̀rí nínú èèyàn ọ̀tọ̀ náà àwọn náà ti gbà wọ́n ti àwọn náà sí ìkẹ́ lọ́dọ̀ onye ṣùgbọ́n ẹ̀ta ń tó ń pè wọ́n lọ

wọ́n bí ọlọ́run wa dàrẹ́tì ní ilé ìfẹ́ torí pé aláhùnmọ̀ kí n tún aláhùnmọ̀ ìtọ́ aláhùnmọ̀ ìtumọ̀ yá àlá ọba wa sẹ́fí ń ọba rẹ̀ sẹ́fí wọ́n nǹkan ọba bá nífẹ̀ẹ́ ká orúkọ rẹ̀ ló fi sọ pé bá kàn wọ orúkọ tó bí ha ẹbí pé tó

ọba tí ó dúró tí ò níyẹ ọba agbére anábì fi ṣe àkàsọ́dọ̀ náà pé bẹ̀rẹ̀ àmọ́tíkà àṣẹ́gì àṣẹ́gì ìyẹn pé òun wá rọ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run bá àánú rẹ ọgbà mílẹ̀ ní gbogbo ewu àdúrà anábì rè anábì àwọn tó jẹ́ bẹ́ẹ̀ gbogbo tó mi ti pọ̀ kó máa yókù lẹ́yọ kọ̀ọ̀kan àdúgbò mọ̀

wọ́n padà ẹ́jì wọn lórí pé wọ́n padà ń pè nǹkan wọn náà orúkọ ọlọ́run náà làwọn fi ń bẹ lọ́run bákan ìròyìn ọlọ́run abúlé ń bẹ lọ́run yà á sọmọ wa ti wà láàrú gbogbo ọlọ́run ọba tó dá sọmọ àtìlẹ̀ bẹ́ẹ̀ pé òbá náà lè sọ gbogbo ọlọ́run ọba aláàánú mẹ́ta ìtàánú mi yà á lè ni àwọn orúkọ ọlọ́run ọba tá a kọ̀dọ̀ kẹ́nìkan tọ́mọ́ pé kọmìnìyàwó àkùpá ìta rárá onídi gbogbo yíò ẹ̀rí kódà bọ́ ọ̀mọ lárúbá rẹ̀ tọ́ bá mọ̀ túmọ̀ rẹ̀ ọlọ́run bá ti ń rọ̀jò yá mú nẹ́sìlẹ̀ lè sàmà yá mú amọ̀ yá mú nẹ́sìlẹ̀ àlàmtọ́ ọba ti ń rọ̀jò láti sánmà mẹ́jọ ìsàánú mi ẹ̀rí dáàmú vaa ọba ti ń sáré pìkì mẹ́jọ sáré pìkì fún mi ilé ìní tọ́nà ọba tọ́nà àtàlá tó fẹ̀ nínú tó pàwọ́ látẹ̀ká mọ́ ẹ̀kẹ́lẹ́lẹ́

àkàfúnra wọn bẹ̀rẹ̀ tó wà bùsẹ́kù ìlú ìlú wà sí ìlà ẹ̀mí àwọn àkàtọ̀ tẹ́sí ọdọ̀ ọlọ́run bá lẹ́gbẹ́ inú lè lò láti rí ọlọ́run bá pánáwátálá láti rí súnmọ́ láti rí tẹ ọlọ́run bá ẹ̀mí pọ̀ lórí ilé iná ìṣàǹtẹ̀rẹ́rẹ́ sáàrí inú àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n ti tẹ́ wọn sí àkàtọ̀ àlejò àwòsàn ọ̀sọ́lá tẹ́mọ̀tẹ́rí rẹ̀ fẹ́ẹ̀kọ́ wà ní sọ̀rọ̀ látẹ́rin àjọ ní láì sí mi níbi òkòtò kan lòkè báyẹ̀ lù wọn ẹ̀rí ti jáde mọ́ ṣé ká ló pé kò sí tó lè máwọn jáde lẹ́nu àti tí àwọn ìròyìn tí ẹni tó ti ṣe lọ́dọ̀ ọlọ́run tó ti ṣe nítorí tọlọ́wọ́ ọba ṣé ká ló fún ń sọ tọlọ́wọ́ ọba mo ṣe báyìí báyìí gbà kan ni àǹfààní ká pẹ̀pẹ̀ torí yẹn lọ fi ṣe torí àǹfààní kan lọ fi ṣe torí owó tó wá lọ fi ṣe torí ìyìn lọ fi ṣe torí ẹ̀yìn lọ fi ṣe ní òde mi sá kàtọ̀ ìṣú ọ̀nà ìfọ̀ ọlọ́ ọmọdé ìwọ lọ́jọ́ iṣẹ́ báyìí mo ṣe mo mọ iṣẹ́ báyìí torí rẹ nígbà tí báyìí pé mi ẹnì kọ̀ọ̀kan náà lọ́dẹ̀ báyìí wọ́n ń sọ ṣe dáadáa tí wọ́n ṣe ẹnì ṣe nígbà báyìí mo ṣe báyìí ṣe báyìí ṣe báyìí nítorí ìṣìwọ̀ ọlọ́run ṣe nítorí ìkẹta ṣe nítorí kárí kétorí ẹ̀yìn kétorí dúkìá yẹn lọ́mọ mi nítorí tìwọ́ ọlọ́ọ̀ni mọ́tò ẹ̀ mo tẹ̀wù dáadáa tí mo tẹ̀wù mọ́tò yẹn wá kó ní sọ̀rọ̀ yìí ànẹ́bí ní apáta yìí ó ti ó ti díẹ̀ tàbí lè jáde náà ẹnìkejì náà sọ fẹ́ kóun náà ṣe tó ṣe ń torí kọlọ́ gbọ́dọ̀ ẹ̀ tó sí ẹnìkẹta ọlọ́run mọ́tà ìwọ́n ta pé òun mọ̀ sí làwọn àmúra nítorí tiwọn lọ mọ́tà àwọn ẹlẹ́pẹ́ òun mọ̀ ṣe báyìí torí tiwọn lọ mọ́tà àwọn adáadáa báyìí tí mo ṣe torí tiwọn lọ ìtì ń fẹ́ mọ́tà ìjọba tí yíò ń yájú kọ́ ọmọ ní mọ́tà àwọn aláṣẹ́wù lágbájá lọ yíò ń jẹ́ sílẹ̀ mọ́nú olùdókọ́lọ́ torí bẹ́ẹ̀ tí wọ́n ń sọ ìlú tí wọn náà ṣe tó wá gbẹ́ ní ẹni ní títí ẹ náà bá ta àbọ̀tún wájú ọlọ́run ìyẹn lè jẹ́ kéèyàn lè ṣiṣẹ́ dáadáa ẹ̀rọ lòdì gbà táwọn ẹ̀yìn ti lè káwá tó máa fọlá sí wọn ká máa fi bẹ́lọ̀ lókù káwọn á ṣe kíní káwọn ti wọn ìbáyé kẹ́mọ́ lè ṣe nu ìwọ́de máa sọ wọ́n lẹ́ni wọn náà

àti ṣéun kámẹ́ gbàwẹ̀ kámẹ́ ní sọ́dákọ̀ kámẹ́ tàdúrà kámẹ́ ìṣẹ̀láwà sí Quran kámẹ́ ọlọ́run là kejì lọ́wọ́ kámẹ́ gbọ́wọ́ àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wọ́n ṣẹ́ẹ́rẹ́ pé pé ní ìwọ náà ó lè fi ṣàkàtọ̀ wájú ọlọ́run bá káàdì tẹ́ lórí tọ́lọ́run káàdì tẹ̀lé agbẹ́lúwa Muhammad sọ́nà lórí ṣíṣe tí àbá ń ṣe ní lọ́nà kejì fàtìlẹ̀ ìwà àtàbọ̀sọ́dọ̀ ọlọ́run ọ̀nà kẹta tẹ́sí

ọwọ́ agbọ́dọ̀ ẹ̀ lọ fún ara rẹ̀ ọwọ́ àmì tí kò ẹ ìlú na rẹ̀ ní fún tàbámọ́ ẹ̀lẹ́ ní eré bí wọ́n ẹ ẹ̀rí arẹ́lẹ̀ ilé ìlàlẹ́ àmẹ́lọ́wà Muhammad sallallahu alaihi wasallam àwọn àwọn tó ń

àwọn àjẹmọ́ ṣùgbọ́n èèyàn lè bá wọn mú sọ̀rọ̀ ní bá ń ṣe kútùbà lọ. a níbi bọ́rọ̀ yìí ká lárúbáwò kòtẹ́ kòtẹ́ ẹ̀lẹ́ta nẹ́bí parí kútùbà tó fi ń gbé tó fi ń bá ọ̀rọ̀ ẹbí sọ̀tọ̀ ilé ànẹ́bì ọ̀dá ti dá wa òjò rọ̀ nǹkan kó ti bàjẹ́ gbogbo ẹranko wa gbọ́ báńsìn gbogbo wọn kú báwa bẹ́ anábìbìnrin máa ń lè sọ̀rọ̀ díà láàánú ó láwọn kú olé sọ́rọ̀ wá júmọ̀ gbogbo ọjọ́ ọjọ́ bright kò sí kẹta lójú sánà rúmọ̀ tí lábára yìí sọ bá nẹ́bí lábára yìí láti fi ń bá wọn lóko wọn tó bá bẹ́ lọ kọ́nà wa fana wa bá lákó tẹ́lẹ̀ kó fún wa gbogbo ọ̀gbẹ́lẹ̀ ti pọ̀ jù nǹkan kù fábẹ́bí ń ṣàdúrà báyìí sọ́mọ́ ti ń tẹ́jú sọ́mọ́ ti ń tẹ́jú ó ní gbogbo àwọn òjò ló pa àwọn délé tójú òsì tún tẹ́lẹ̀ ọ̀pọ̀ ọlọ́run yára gbàdúrà nẹ́bí torí pé ibi tí ó yẹ kó ti béèrè nǹkan yìí náà ló lọ ọlọ́jọ́ ìwá rọ̀ rọ̀rọ̀ ó fi ọ̀sẹ̀ kan rọ̀ lábọ́ ìbá tó ń wọ̀ ní jímọ̀ tó tẹ̀lé òjò ń pábọ̀ tó wá tó ń sọ bá nẹ́mí ó bá nẹ́mí lórí kútúbà ìdá nẹ́mí ní kẹ́rọ̀ ẹni tó ní ọlọ́wà panáwátálá tó kọ́ sí tó mọ̀ ẹ́ ní gbogbo rẹ̀ dá àníbi wa bẹ̀ tó dá ilé ọlọ́run òjò tí ń rọ̀ yìí bá ń wọ́ lórí ibi tí ó ti bàǹkẹ́jẹ́ nílùú wọn kó mọ ibi tí ó ti ní bàǹkẹ́jẹ́ ẹ̀fẹ́ kò ní kọ́ kó mọ́ lọ́jọ́ wọn ó

káìpẹ́ tó gbọ́yé ní pé àtàbá ní tó mì kan ká ń sọ láàdébì tọrọ kò ní ìdí kó wá lè bá lórí wà mọ́ ṣùgbọ́n mọ̀ pé ta bá rẹ̀ ní eré àlejò sàkàfà àti ká wá wájú rẹ̀ kó ṣàdúrà fún wa ẹ̀rí ẹ̀rí mi láyé Umar bin Khattab radiyallahu anhu ẹni nígbà tí òjò rọ̀ àwọn nǹkan wọn bẹ̀rẹ̀ sí bàjẹ́ Umar ó wá pe al tó jẹ́ ọkọ̀ àlejò àlùfáà

káyipọ́ lánàbí ń tọrọ lánàbí ṣe kú kò ní ìdíkẹ́ ọlọ́dọ̀ àbáàtì mọ́ kátólọ́gbẹ́ ọlọ́fà wọ lánàbí náà ní tọrọ láì tí wà ń bẹ́ẹ̀ fọ̀jẹ̀ fún náà ṣùgbọ́n mọ̀ pé lánàbí ṣe kú àwọn òde níwájú ẹ̀ dé mọ́ ẹni tó tún wà láyé pẹ̀lú níwájú ẹ̀ ní gbọ́dọ̀ wọn lọ bá ìfẹ́ fàábà gbọ́yẹnu wọn gbọ́ mọ́tà wọ lánàbí tó bá wọ

bákan náà iṣẹ́ eré báwa gan fọwọ́ ara wa ṣe kábi sàkàtọ́dọ̀ náà pé wà ní ìṣòro kan ní àbí dáadáa kan náà ń fẹ́ ẹni sàkàtọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé báwa pé ẹni yóò ẹni eré ní pàtó pé ẹni eré ní kálọ̀ọ́bà máa ń bẹ lọ ẹ̀rì kéde báyìí ẹni ìṣẹ́lẹ̀ ní o fẹ́ mọ̀ ẹ́ fẹ́ kọ́ra ẹ̀dọ́ ẹ̀yẹ pé ní mọ́tàlásì rẹ̀ tún pàdé ẹ̀yẹ pé ọ̀dẹ̀ lẹ́jọ́ tẹ́tù láyé ẹ̀yẹ pé bọ́tọ̀ ọ̀bùdó lọ ti pàdé ẹ̀ tí àbọ̀lágbẹ́lẹ́ mo tiẹ̀ ní kíní kẹsẹ̀ bá ń à sẹ́ni ń bá gbọ́ yé ni ó yẹ kó tó sáré ìpè torí pé ọtí mo ah, ló jẹ́ wọn lọ kẹsẹ̀ bíbí láwùjọ wa lẹ́ni o sọ̀tọ̀ ìmọ̀ lọ tàbí àtọ́dọ̀ yẹn ti fẹ́ irú kọ́ ní ìbá ń sọ èyí bá ń pẹ̀ kò lóògùn kò sí pàdé lè ṣe àwọn mẹ́ta kọ̀tọ̀ tọrọ bá ní amánà ẹ̀rì bí ma ń sọ́ta yẹ bọ́lá ní sọ̀rọ̀ àwọn ẹni kẹ́kẹ́ kùrán tó lọ́wọ́ bá a nígbàgbọ́ sí ń tọ́ sọ̀kalẹ̀ wà tàbá ní ọ̀rọ̀ tó a fi tẹ̀lé ti tẹ̀lé wa fàkúmù lè rán àṣà àfihàn tó lọ́wọ́ náà wà wa yìí a fi tẹ̀lé tá a tẹ̀lé ti tẹ̀lé ọlọ́wọ́ náà wà kàwá gbàgbọ́ rẹ̀ a fi tẹ̀lé àwọn ọ̀rẹ́ sọ́lá èèyàn ń tí gbogbo mi ni wọ́n sà wọlé kọ̀ọ̀tẹ̀ súnà lóbi kọ́mọ ọlọ́run tó àwọn lákòwò tẹ̀lé súnà lóbi rẹ iṣẹ́ bọ́ ọdún látara lóbi lọ fi sàkàtọ̀ tẹ̀lé tó kọ̀tẹ̀ wọ́n sáwọn láàlẹ́bí kọ́ máa ṣe àlẹ́bí àlẹ́bí lọ ọ̀tún ìwọ́n lòdì ọdúnkọ́lọ́wọ́ láàlẹ́bí ọ̀ ìwọ́n tó ní sí àlẹ́bí kìí ṣe pé kọ́lọ́wọ́ láàlẹ́bí tọ́rù tọ́rù láti mọ̀kọ́ tẹ̀ láàlẹ́bí ọ̀ tẹ̀lé ọ̀ àmọ́ títẹ̀lé oúnjẹ kó tó sàkà torí pé mo ṣẹ́ tọ́ ṣe ni kọ́lọ́wọ́ àwọn ọ̀tá الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبته أجمعين يا رسول الله أرى التوكل إما تحكى صدر الله تنصل رسي أسفتك كالبوين bákan náà bá fi ṣàlàyé rẹ̀ fún kátọ́ àwọn àfá àgbèdè lọ kẹ́tù sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ torí pé sábà sábà ìgbọ́yé bó ti yẹ ká gbọ́yé kẹrin lè sọ síwájú àwọn kan lo àìgbọ́yé wa láti máa tàn wá àwọn kan lo àìgbọ́yé wa láti tẹ́lẹ̀ ìwọ gan wájú ọlọ́pẹ́ ò jẹ́ kankan àbí tó bá ti tàwọn ẹṣin kódà ẹlòmí ó lò pé báwọn ti jẹ́ pé ẹ̀mí dọ́dọ̀ ọlọ́run láyé lọ́rùn gan-an àwọn gan làwọn gbà yín lẹ̀ ẹ sáàmù kó sábẹ́ pa wọn ẹ wá gbọ́ lábẹ́ pa wọn ẹlẹ́dọ́ tó wá máa tẹ̀sí mí nínú làákò yìí látara pé ń fi yẹn ta kàtọ̀ bí ìgbà pé nǹkan mí nínú ṣe bí ìgbà pé ti nínú náà tó ṣe nígbà tó ti wá pé kó ń gan lọ́lọ́run rẹ ní bá fi súnmọ́ lọ tí wọ́n tó wá ní àbítọ́ ọ̀bá gbọ́wọ́ ẹnìkan tó yẹ bí ìgbà ọlọ́run ṣe ọ̀sìn lérẹ́sìsìn ọ̀tí lè ṣàdúrà ọ̀tí lè súnmọ́ lọ ọ̀sí lè tẹ̀rẹ́sí ọlọ́run ẹ̀mí wá ní àlàómọ́ ìní orídù ní àtàkọ́rọ́bà ìlékà aláàtọ̀rí kọ́tì lágbájá ìyẹn pé ọlọ́mọ fẹ́ súnmọ́ ẹ lójú ọ̀nà lágbájá pé ẹni tó gbọ́wọ́ rẹ̀ ni ó dé lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ìhànẹ́dọ̀ tó mú wá fún wa sheikh muhammad ibn abdul wahab tó ń sọ nínú ọ̀rọ̀ wọn nígbà tó ń sọ náà wá pẹ̀lú islam nínú àwọn nǹkan tó lè ba islam ọmọ nìyẹn jẹ́ wọ́n ni àyè jẹ́ àlàbẹ́ náà wà bẹ́ẹ̀ náà wá wà sáré yẹ̀dì rúhù wáyà pàkọ́bọ̀ pẹ̀lú ilẹ̀ ìyẹn pé kéèyàn lọ mú ipa ní bíárì ní láàrin òun àtọ́lọ́ kó máa ti dàbí kí ní aláàrin ẹ̀kẹ́ tó wà láàrin ìrata ní àtọ́lọ́ ẹ̀rẹ̀ tó lẹ́pẹ́ àwọn tó bẹ́ẹ̀ lọ́bẹ̀ tó àmọ́ rẹ̀ yẹn ti ta àtúndọ́dọ̀ rẹ̀ ni ẹni inú mọ̀ rẹ̀ tó inú mọ̀ rẹ̀ tó padà àwọn sọ lọ́nà ìta àbídọ́dọ̀ náà àti tí iṣẹ́ ìlágbẹ́lẹ́ làámọ̀ rẹ̀ ti inú mọ̀ àjíjẹ́ fún àwọn ọlọ́ni ọtí báyìí ẹ̀rí tó wá padà yá tó wáyé láti fún ọlọ́run náà padà máa ṣe fẹ́mi títún bí àwọn ẹbọ náà rè ọlọ́run àlẹ́dínà tọ́ka tó ń rìn dúró nígbà àwòrán yá ọlọ́láwọn ọ̀kẹ́bí báwọn èèyàn ń sin nílé ẹ̀yìn ọlọ́run إذا ما ما نعبدهم إلا ila إلى الله زلفى إذا ما قلت ti wọ́n ṣùgbọ́n àlè lọ́dọ̀ ọlọ́run ọba dé ṣùgbọ́n àwọn nǹkan yìí náà náà fún wa lọ́dọ̀ ọlọ́run tàwọn tí wọ́n bá dé ní pọ́ǹsì nǹkan ló dẹ̀yìn ọlọ́run da tẹ́ ní wọ́n wá pé ń sìn wọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwùjọ wa káwùjọ tọ́tọ̀ wa àtàkùn sáàbì tí wọ́n lọ náà làwọn ìkẹta àtàlàyé fúnra wa ní tọ́lọ́ ń gbélé fún wa fáyì tí wọ́n gidi ó tún mẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run súnmọ́ wájú wa lọ yẹ pé pẹ̀lú rẹ̀ wa ń bọ́ ọlọ́run wà ní mọ́kànlá àrí òkè àlàárà ti gbọ́ gbogbo táà ń ṣe ní lómọ̀ kò sẹ́ni kan tó wá dúró déédéé rẹ̀ ò lè dọ́dọ̀ ọlọ́run kò kan kò kan tí

tọ́ba ti wájú inú tí wọn àtọ́ wáyọ̀ inú tí wọn tọ́ wáyọ̀ inú ọlọ́run ẹ̀rù ìbínú ọlọ́run ni yóò tún bá pàdé gbogbo àwọn wọ̀nyí ni ká kíyèsí kí a gbọ́ ti ń jẹ́ àtàtọ̀ yìí ká gbọ́ yé káná ẹ̀ bá dúró tọ́lọ́run bá gbogbo táǹtì yá ó tó tàtàtọ̀ ó tó rí dáadáa lọ́dọ̀ ọlọ́run ó tó rí ọdún ọlọ́run bá kọ́nà bá sanu wa tààlà kó sanu wa kó mu adó lórí òdodo kí ó kà wá fún àwọn ẹni rẹ̀ ní ìyọ̀nù síláyé وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين